à ń sọ̀rọ̀ ètò àgbẹ̀ nísìn agric à ń sọ gbogbo ẹ̀ ìjọba kọ́ ló máa ṣe ẹ máa àwọn ẹ máa ẹ máa ẹ máa create an enabling environment táwọn èèyàn máa máa fi wá kó wọn wá ni but ìbéèrè kan lèmi náà wà fẹ́ béèrè lọ́wọ́ yín ṣé ẹ wà kó yín wá sí ìlú tí ẹ mọ̀ pé kò sí security hmm. that is the problem. kò sí security lọ́yọ̀ ṣe ti báyìí. ṣó wà ní. ẹ̀yin lè sọ bó bá wà. <laughs> gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ so kò sẹ́ni tí ó mọ̀wé wá invest under this uh, nonsense tá a wà nísìn ẹgbẹ́ mo yẹ sọ. ìgbìyànjú ikọ̀ àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ mẹ́ tó dúró. Ah, gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ bá àmọ̀tẹ́kùn jẹ wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni èyìn wọlé eh, ṣé ẹ̀yìn lọ́gbà wóròdì kẹ́ dé fìlà APC láago márùn-ún ọ̀sán kẹ́wọ́ bóyá. Eh, ẹ bẹ bẹ fẹ ṣe exam ẹ bẹ fi ṣe experiment ni ẹ dé ah. ẹ̀yìn ẹ dé so seriously speaking ẹ gbàtí mo sọ̀rọ̀ pé ẹ bọ́lọ̀ guarantee security of lives and property àwọn tó máa mú owó wá that is the minimum condition tí wọ́n fẹ́